نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله تعالى واعلموا أن ساكن هذه الدنيا لو فيها سقرتان عامتان سقرة إلى جوانبها إلى جوانب هذه الدار لمآرب دينية أو مآرب دنيوية وكذلك سفرة إلى الدار الآخرة حيث يلقى الأمر ما قدمت يداه عباد الله نفقر المسلمين من مكان إلى آخر تجري فيه الأحكام الشرعية الخمسة من وجود أو تحريم أو أو استحباب أو كراهة أو إباحة وكذلك لسفر المسلم آداب يجب الوقوف عندها ونذكر منها ما يلي إن شاء الله تعالى هذا قسم الله الله بابا شريك بوبوبا àti gbogbo àsìkò àti gbogbo àwọn ẹ̀dá òun ló lè wá àwọn tá à ń gbé ní ìgbà àrà tó bá wù ní fi wá dá ìgbà dáadáa àrà tó wù ní dá nínú ẹ̀ àrà bú ọlọ́mọdé àtẹ́lẹ́kọ̀ọ́ fún wa. ìgbà àtijọ́ ọlọ́run ọlọ́run ṣe ńlá anábíà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ayé ẹ̀ àwọn sàhábà àti ẹgbẹ́ mùsùlùmí jẹ́ mi dọ́gbàgbé ìdí. ìyẹn ó sin ọrụ ká gbogbo wa ń bínú ní ẹjọ́ apáyọ ọlọ́run ọrụ ọrụ. ọrụ àlọ́mọ yìí pé ọmọ ìdíyìn kì í jókòó sójú kan tí ẹ ẹ ọrụ àìsàn bá gbé àbí nǹkan náà ọrụ kọ ọrụ ọmọ ìlóyìn ń jókòó sójú ọrụ. ẹ̀dọ̀n tọ́lọ̀ tọ́lọ̀ nígbà Muhammad sallallahu alaihi wa sallam oníwọ́tọ̀ wọ́tọ̀ alẹ́lẹ́ àbíjà rọ̀ṣì bí ara ní ọlọ́mọ bá lágbára ọmọ oníkẹ́ alẹ́bí yàrá ọba sí ìlàkù nígbà ọba ní àwọn tó lóyún ìdí sí ọlọ́wọ́ fún wọ́tà pọ̀ ní lórí ọ̀tà rẹ̀ bẹ́ẹ̀ náà ní kálọ̀ kábọ̀ rẹ̀ gbogbo ẹ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ọ̀rọ̀ bá nǹkan ní ìdé ọmọ ẹ̀dẹ́ ènìyàn jókòó sójú kan a káàkiri nínú káàkiri wa káàkiri abẹ́lé ìkáàkiri ìrìn àjò pàápàá jùlọ kò sí ẹnìkan tó gbé ilé ayé ìdúró nínú àjò ohu. kò sí ẹ̀ńtọ̀ tí ó wà gbélé ayé gbóyìn àjò méjì. àwọn àmì ẹ̀gbọ́n méjèèjì yìí ọ̀rẹ́ ká máa ìtànú ẹ̀ lásọ̀rọ̀ lé lórí. ìrìnàjò ọlọ́kọ̀ọ́kọ́ yìí ọ̀rìnrìn àjò tílé ayé yìí ìtí máa gbé ìyáàrin ó lè jẹ́ sìn ọ̀rọ̀ ìyẹn náà fẹ́ lọ kẹ́kọ̀ọ́ pẹ̀lú. ìyẹn gbà lóògbé mi lọ lọ́lọ́ lọ kẹ́kọ̀ọ́ mẹ́ ibi tẹ́lẹ̀ mi ti fẹsẹ̀ tẹ́ ń ó pàǹkẹ́kọ̀ọ́ pàǹkù ẹlòmíì wọ́n ràn lọ bẹ̀ ní àwọn ní ìlẹ́ ilé òkèèrè báyìí tí bá gbá ìyẹn wọn yẹn mú tí bá gbá ní ẹ̀rọ ìrọ̀bọ̀fà ó sì báyìí. Dókè. Ẹlẹ́fẹ́ ti káàkiri káàkiri Nàìjíríà ó tó ti wà nílé òkèèrè ìrìnàjò náà Nígbà míì ndị ọma chọrọ ẹlẹ́yìn ẹ̀ka bí ayé ìhádìí àrùn ọjà tẹ́lẹ̀ mi ń bí òde ilẹ̀ haúsá ọ̀rajà tẹ́lẹ̀ mi ò jẹ́ kó ọ̀tajà tẹ́lẹ̀ mi ò jọ́ kó ọ̀rajà tẹ́lẹ̀ mi ò kó ọlọ́jọ́ ọjà bẹ́ẹ̀lẹ̀ yorùbá ìmọ̀ wọ́ náà ọ̀kan wá bẹ́ẹ̀ kọ́dà ẹ̀yà àìsàn dágúnlẹ̀ tí ò lè ìrìn àjò òun náà eléyìí wọ́n ìrìn àjò ní pẹ́kọ̀ sọ́dún bá fẹ́ dá sí bá a fi wáyé ayé á padà kọ́dọ̀ ọlọ́run jọ. gbogbo tá à ń ní ọlọ́run tó bá bàbá wa ọlọ́run tó bá bàbá léèrè sàánú wa ọ̀ ìwádìí kan àwọn ẹ̀yà orísun ọlọ́run ká gbogbo wa ní lónìí tí alákọ̀ọ́kọ́ yìí la fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹlẹ́ẹ̀dì ṣe ìrìn àjò orí ayé wo mú àmọ́ ìkànnà máa ń lọ́dọ̀ àwọn máa ń lọ sílẹ̀ ẹ̀yà ọjọ́ kòtò ráyé ọjọ́ kòtò ẹ̀ka ń ọ̀nà abẹ́ ń sọ̀rọ̀ yẹn lórí ẹlẹ́yìn tí ń ṣe ìrìn àjò ti rí ayé yìí ààrẹ gbọ́dá sí tí mùsùlùmí bá fẹ́ kú òní nìkan bọ́ sí òní tí ń ṣe ìrìn àjò káàkiri nínú ìṣẹ̀rí àìsílám òbẹ̀sì islam lójú ìdájọ́ tó ń bẹ́ẹ̀ oríṣi máa ìdájọ́ mara àwọn yìí náà ní bẹ lórí tó ń tó ń bí mo ti sọ pé ní àjọ ọ̀ràn yẹn yẹn kọ̀sẹ́ ìdìgbà kan tí ọmọ pé ìrìn àjò kan ó lé wa lórí agbára hajj àwọn tó ti lọ ọlọ́dún tó ti lọ sí wọ́n tó lè lọ sí àwọn tí ò tí lè lọ ọlọ́dún táwọn náà lè lọ ọlọ́pọ̀ lẹ́sìn lọ́wọ́ wa fún wọ́n sì kún bó ṣe ní pé ìyẹn gbọdọ̀ wọn ṣiṣẹ́ tọ́ ní pípẹ́ ọ̀rọ̀ wa ọba tó rà lè wà nínú ẹni ọjọ́ pé ní àjọ ọ̀kan. eléyẹn ara orí ìlú ẹ̀sìn Islam bó ṣe ní pé mùsùlùmí ọ̀rọ̀ nílẹ̀. ìdájọ́ alákọ̀ọ́kọ́ ní ìdájọ́ náà. lábẹ́ rẹ̀ ní jihad wọn ẹni tó bá sọ ayé ànàlẹ lórí bóyá wọn ti kọ́kọ́ ìdílé ìlúwà a àgbẹjọ ń lọ bí ọlọ́rọ̀ nígbà tí kọ lórí wọn wà. ara àwọn àjò tó gbọràn yẹn lọ sí islam. bí tẹ́lẹ̀ kejì yẹn ọjọ́ mi lẹ sí má lálákọ̀ọ́kọ́ àbíyẹ ẹlẹ́ẹ̀kejì nínú tẹ́sí islam ń wá ọ̀nà tó ìrìn àjò máa ń jẹ́ àtúnṣe pé bí ìyá máa ṣe yóò gbà láàdá fún ti sọ̀rọ̀. lẹ́yìn tó ti ṣe hajj tẹ́lẹ̀ tó ṣe yìí ọmọ gbogbo àwọn àyẹ ìrìn àjò náà ní torí pé kò sí ìgbòho ìdájí láàrin àjò kódà ó ṣe ọdún ni ń ṣe tábìlì àṣà ọdún ṣe ń bọ́dà ilé àgbẹ̀dọ̀ Muhammad sọ̀rọ̀ ọgbẹ́ Madina ní ìṣe ilẹ̀ ẹni tó ṣe hajj tí ó ṣe ń wá lóde Maka. àwọn èèyàn wa ní Nàìjíríà wá ní tí wọ́n ń bẹ lọ́wọ́ àtàná làwọn kan tí lọ Maka nù wọn àwọn ní ọlọ lónìí àwọn ti lè yọjọ tí wọ́n lọ Madina wọ́n ti ń bọ̀ sí wọ́n ti ń bọ̀ sí Maka ní ṣe ń wá wọ́n mọ̀ mọ́ra ẹ̀ ní hajj tọ́lọ́

ẹlẹ́ẹ̀kẹrin nínú ìdájọ́ ìrìn àjò wọ́n ní ìrìn àjò tó ṣe wípé pọ̀ pọ̀ sí bọ́ọ̀lù ìdájọ́ ìṣe haramu ṣùgbọ́n kò dáa tó wọ́n ní gbogbo ìrìn àjò tí mùsùlùmí ọ̀dọ̀ tó ìyára lọ́wọ́ àwọn tó ṣe tẹ́lẹ̀ àti á ṣe lọ́wọ́ yóò ó fún ní ti báláǹsì àti gbàrí òdòdó àti sẹ̀sí òdòdó àti sọ̀rọ̀ ọ̀gbátá jẹ́ ojúṣe ẹ̀sìn lójú wàhálà irú ìrìn àjò bẹ́ẹ̀ tó wọ́n kọ̀dá ń ní ọmọ ẹlẹ́ka nínú ìdájọ́ wọ́n ní àjò tó ṣe é pé wọ́n bá òun ní ọ̀lọ́ déédé ọ̀lọ́ déédé tó dáa ọmọ ìyá àjẹ́mọ̀ na wájì àwọn ìtọ́nà àbá ṣe fún ẹ lómi ibi tí ilé ọkọjá abọ́nà tó lọ ní bòmí àwọn tẹ́ ń bẹ́ ń lo bòmí ìgbà wọ́n ń wá bí èrò ó sì dà àti ẹ̀ka pọ̀ ẹ̀yìn ẹlẹ́yìn tó fẹ́ fẹ́ jáde ọbẹ̀ ọwọ́ ilé ìrìnàjò tó dájú pé wọ́n máa fẹ́ rìn tó máa fẹ́ ibi tó bó sí nínú àwọn bàbá sọ̀rọ̀ ẹ wá já mú ìrìnàjò mẹ́ta tó dá ìrìnàjò ọ̀rá ìrìnàjò lè fi ṣe ti hajj ọlọ́run ṣe ń lè wọ̀ wá ìrìnàjò ilé ìjọjọ́ mùsàlámù tó dá kéèrè ṣe bóyá abẹ́ṣe hajj lórí hajj abẹ́ṣe ọmọra lórí ọmọra. afẹ́ lọ bí àwọn ọmọ àyá wa kan wò afẹ́ lọ níbi tí iṣẹ́ ìlú wa afẹ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ní àjò àwàjì àwọn. gbogbo ìṣàn mẹ́tẹ̀ẹ̀ta ìlú ti tó ẹ̀sìn yọ ọ̀rọ̀ tàbí Musa lẹ́yìn lọ kọ́

ìdíje ìyá ni àníbà Muhammad sallallahu alaihi wa sallam lórí ìgbà bá ń bọ̀ sáájú tá a bá ti gbọ́ bùkátà àwọn alìdìbò pàtó sí ká má gbọ́dọ̀ pa afẹ́ pàn sọ̀rọ̀ lórí àgbò yorùbá ní àgbò kò lè dàbí ilé nígbà wọn ni wa tí wọn mọra àti ìrìn àjò báyìí àwọn ìjọba báyìí tó ń fẹ́ gbé ara wọn àtàwọn tí wọn ti lọ àtàwọn tí ó kùkù lọ Ọlọ́run.

ìrìn àjò ọ̀ràn yẹn òun náà lẹ́kọ̀ọ́ ẹni ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ láti bò kan kọ́pọ̀lọpọ̀ wọ̀ ló gbọ́dọ̀ sí. ẹni èèyàn bá fẹ́ ṣe ìrìn àjò tó bá àti bàbá láyé yóò sì jẹ́ bí ṣe fún nínú ẹ̀kọ́ ìsìláàmù ni pé ó gbọ́dọ̀ nígbà tí mo sọ̀rọ̀ ìrìn àjò mo sọ̀rọ̀ ọ̀nà lẹ́ẹ̀kan mo sọ fún àwọn tó méjì bọ́yá abẹ́ṣe ìrìn àjò tó jẹ́ ìtẹ́ nínú orílẹ̀ Islam ṣáàjì ẹlẹ́ẹ̀kejì ìyá àdìmọ̀ ẹnìkan bẹ lẹ́yà nípa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti kọ́ ọkọ̀ rẹ̀ mọ́rẹ̀ tí ń bà nẹ́bí lòun tí wọ́n bá ti ti Gbàgbọ́n ìjáde ó sẹ̀dí yìí náà tí ìdíkọ́ fáàmì fáàmì òkú fáyà ni. Wàá fàájì rẹ̀ tó bá jẹ́ ìjáde kọ́nà fáàmì òkú fáyà ni. Ṣùgbọ́n ẹni tí wọ́n bá ti kọ́ ọkọ rẹ̀ bí ojú wá ní inú ìlú rẹ́gísà ìyẹn ó di ọmọ ìbò. Ìjọba ń bẹ́ẹ̀ láti máa. Ìyẹn náà wá bá ànábì tó ń fẹ́ bá ànábì lọ sí ojú òbí.

wọ́n máa ti jihadi ti ẹ̀ lára wọn. ẹ lọ ka tẹ̀síìn dáadáa ẹ rí pé wọ́n jọ máa ń pè àṣàbù làárọ̀ àwọn tí wọ́n wà láàrin àforífojì ní náà àtàlẹ́jẹ́ náà wọ́n àníwà àtàlẹ́jẹ́ náà wọ́n sì ti ṣiṣẹ́ rẹ̀ wọ́n àní ìwọ náà kò ní pé wọ́n ò ṣiṣẹ́ náà wọ́n ti ṣiṣẹ́ àjẹ́nà àjẹ́nà bẹ̀rẹ̀ kan wọ̀ torí pé wọ́n kú sójú wọn ẹjọ́ bá ti kó bí ó ń lò ó ẹ̀sìn àjẹ́nà wọn wà wọ́n lọ́dọ̀ náà ilé sí ìṣẹ̀lẹ̀ aná àwọn wà wà àárọ̀ ara nǹkan tí a ní oṣù sọ̀rọ̀ ẹ̀ pé wọ́n á lọ sójú oorun ẹ̀sìn wọ́n kú síbẹ̀ wọn ọwọ́ sí àwọn òbí wọn ọwọ́ sí ń lọ tí bá sùn òbí tó bá rẹ̀ ọlọ́run òbí ara ẹ̀kọ́ ẹ̀kọ́ ara àdáàbà àdáàbòbò tó dáa fún sí ọmọ àjò pàápàá jùlọ ọmọ tọ́lọ̀ tó padà sọ́jú ní báwọn òbí ẹ̀ tó ṣe pé àìsí ilé rẹ̀ ló kú nira bá wọn àbúrú tó wọn kù wọn ṣe pé àbòbí with nínú ẹ̀kọ́ ìsìláàmù ni pé bá a bá ṣe ìrìnàjò ká gbà ìrìnà lọ́wọ́ àwọn ọmọ wọn a. fún kí ni wọ́n dùn sí ìrìn ṣe tó àwọn bákan náà nínú àwọn ẹ̀kọ́ tí ní abẹ́ ìrìn àjò ṣíṣe nínú ẹ̀sìn Islam ó ní pé Islam kó gbéra lọ́rọ̀ ń lọ ìrìn àjò kọ́mọ́ tù ú bá ṣé ẹ rí wà lọ́ọ̀yì yorùbá nàìjíríà ẹ máa ń sọ wọ́n ní kò sí kékeré ìrìn àjò òun láti ní dé o bẹ́ẹ̀ wọ́n bá lọ wà lọ́wọ́ tó bá padà sí àánú ọlọ́run láàárín ìgboro ìlú èèyàn èèyàn máa máa bọ́ fàájì sí ìpadà nínú ẹgbẹ́ wa ní ìyẹn lọ lórí ìṣe ìlú ẹ̀ gbogbo ìgbàgbé ìgbàgbé yẹn bá ti ń bára rẹ lẹ́sẹ̀ nínú ẹ̀kọ́ ìsìláàmù yìí pé kí a tún bá lọ sọ́dọ̀ ọlọ́run torí àtúmọ̀ bóyá bọ̀ bóyá yìí bọ̀. àwọn ìlú ìbéèrè nítorí pé ìrìn àjò nílò ìsìn tó ti rọ́nà ìdí ti rọ́nà ẹgbẹ́ àwọn tó ní jọ tí ò sì sí mọ́tò tí ò tí a ń mo ní bàbá kan wọ́n gbàgbà kan ń gbàgbà kan ìtàn kan láìpẹ́ títí ìgbà kékeré o wọ́n ní kò gba ẹ̀jẹ̀ kan wá sí èkó láti inú pèsè bẹ́ẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ó ní wọ́n ni wọ́n bọ̀ pápólò bóyá bí ìyàrá ọlọ́dún sí ni bóyá kò gẹ́gẹ́ bí sáré ọlọ́dúnrún ètò ìdúró dé èkó jọ mẹ́ta ní ẹmọ fi dé ilẹ̀ Yorùbá yìí náà níbi tí wọ́n sọ̀rọ̀ jọ mẹ́ta ọjọ́ kẹta wọ́n lè kú. ìyàwó yẹn yóò lẹ́tí ká yóò lẹ́tí lẹ́. wọ́n yẹ olè yóò gbé lọ́wọ́ tí wọ́n máa jẹ gbogbo wọn kọ̀ sí ọmọ wọn mú. ìpàkọ́ ní ìwọ̀n mi jọ àti pápá wọn yóò gbiná ṣùgbọ́n ní ìṣẹ̀lẹ̀ àjò tó ti wá rọ nǹkan yáyá kò jẹ́ mọ̀ sí àwọn àrìn àjò yí àánú ọlọ́run ní àìgbà àbùkù yóò gbé ẹni lọ́sí lè tó ti dé ẹni lọ́sí náà lọ́lọ́ àbẹ́rù àwọn ti mú ẹni náà ti dé ọkọ̀ ayé àkókò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mo ṣe wá rí òun náà yorùbá ní ẹni tá àbá dágbére ọlọ́mọdé àkọ́mọ mi bá a lọ àdúrà tí wọ́n ṣe ní pé bá ní wọ́n mọ̀ lọ. ẹ dábẹ́ máa ń ṣe ní adé ẹ̀dá àwọn tó bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ torí àbá àní dé والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه أنا أقسم على ما بطل على جل المسلم إجازة دار قال موسى عن محمد صلى الله عليه وآله وسلم يبقى من هذا ẹ̀kọ́ orí àjò tẹ̀gbọ́n ìmójútó nínú ẹ̀kọ́ ìrìn gbogbo ní ìlú ọlọ́sẹ̀ ní àná ó dáa púpọ̀ àwọn tí ìlú máa fún wọn fẹ́ràn òun kí n sọ̀rọ̀ mọ́ alẹ́ pọ̀ sí wọn. àwọn ní ìfẹ́yìn àwọn tó ń bẹ̀rẹ̀ ń ní àjò wọ́n lè kó ọmọ lọ ọ̀rọ̀ náà máa lọ ọ̀rọ̀ máa lọ sí abẹ́ta o máa lọ sí dọ́gbọ́n o ìgbésẹ̀ àdúgbò ní àwọn àgbègbè àfààní fún mẹ́fẹ̀ẹ́ lẹ́yìn tó bá gbé lórí fẹ́ rẹ̀ lò ó bá tó bá ti sọ fún báyìí àdúrà ní ọ̀pọ̀ rẹ̀ àdúrà ní ti gbà gbà nílẹ̀ sí Islam fún ní ẹ̀kọ́ tó kọ́ wà wípé tẹ́lẹ̀ yẹn bá ń lọ ọ̀rẹ́ àjò ó lágbà pé ẹ sí fáwọn tó fẹ́ sílẹ̀ sílé ó lágbà pé káwọn náà ń sí fún padà àdúrà nínú ọ̀dọ́ àkọ́ wọ́n ní ọ̀sán ní ẹ̀kú ọ̀gbọ́n

wà ọ̀rọ̀ àti màmú ìtumọ̀ rẹ̀ ní pé bó ṣe ń lọ wa lọ́wọ́ ọlọ́run ní jẹ́ ọdún ma tí máa bá yàn sí gbẹ̀sìn ọlọ́run ọba ọ̀ àmọ́ náà ọlọ́run ní ṣe ọlọ́run tó lè láàyè ká tó gbolè wọn à ní sí lórí àti ìyá ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń bí lọ́wọ́ láwọn ń dìde kó ní àtàlẹ́ ọdún máa bá ẹni tí ilé ìyàgbé ní máa ń sọ ní òun pé ẹni ní ìdí ìsàn kẹta ìdí ìsàn kí wọ́n á pọ̀ nítorí ẹgbẹ́ òun sọ pé òun sọ ìdí wọ́n sọ wọ́n ti sọ ti owó ìdí sọ ti ṣe ẹni tí wọ́n fẹ́ sọ wọ́n ẹni wọ́n fẹ́ ìlú eléyìí tí a máa ń wí fún arìnrìn-àjò wa tí ò bá sọ pé àsọ̀lẹ̀ ọmọ ọ̀hún ẹ̀ṣẹ̀ ìlànà ìwà. ẹni tó bá ní bàbá hàmà sọ̀rọ̀ wà ní ìlànà. mo wá fẹ́ kó fún mi níṣẹ́ ya Rasulullah. Àlẹ́bà Muhammad sọ̀rọ̀ ó ní Zawayaka lọ́rọ̀ bá. Mo bẹ ìpèsè rẹ ọlọ́run ṣe ní padà. Nígbà náà sì ní. Àlẹ́bà ní ọ̀rọ̀ Fàrọ̀dá Màkà ọlọ́run sọ̀rọ̀ mi. Lórí àánú ìdíje ó ní wàyà sára ọ̀làjà lọ́wọ́ ẹ̀rọ láì Àdó àti ní àyè. tí ò bá sọ àṣàwọlé ìlú mọ ẹlẹ́rìí lágbàdo ọ̀rẹ́ ìlú. tí ẹbí lọ bẹ́ẹ̀ ìyẹn wà ní pé ẹbí lọ mo ti lọ àìsàn ọ̀dà kan lọ́rọ̀ kan wà bàbá kan bàbá ń bàtà wọ̀nyẹ́ sáró lákàlẹ̀ ọ̀yẹ́ àìsàn. nítorí wọn yẹn ní pé mo bẹ lọ́wọ́ bọ́jọ́ ti pa àyà rẹ̀ ọ̀wọ́ wọ̀nyí. mo bẹ lọ́wọ́ ó ṣe àbúrú bí ìṣẹ̀lẹ̀ fún ọ gbòòrò ọlọ́run gbogbo omi tó o bá wà ọlọ́run máa jẹ́ kí o yàgbàgbà máa lọ fún ọ. Téèyàn bá ti fẹ́ ṣe ìrìn àjò ó dáa bí ẹ̀ sọ fọ́ọ̀mù lónìí bẹ́ẹ̀. Àdúrà àjọ lónìí ló ń ṣe ní tí wọ́n bá sọ tiẹ̀ ìfẹ́ sọ fún mi sọ. Bí ọ̀bá sọ kankan ìfẹ́ yóò ṣe fún mi bá a ti ṣe é mú o. Èyí ti bẹ́ẹ̀ bìyà. Ìyẹn ọlọ́mọ ọmọ ọdún ìwọ kò tí ì lọ àlágbájá náà ẹja máa forí gba àdúrà ọlọ́run sáré fún orí mi. ẹ̀kọ́ mìíràn nínú ẹ̀kọ́ àrìn àjò ó ní pé àrìn àjò mùsùlùmí tó bá dóòrù náà ó lájọ àti ẹ̀kọ́ sí ó ní sùpàrọ̀ lẹ́yìn sáà ọ̀rọ̀ lánàá wọn máa kó nà láwọn ọmọkùnrin. وإنا إلى ربنا يوقع يعني ليه lẹ́yìn tó bá wá kàn yẹn tán yóò wá ṣàdúrà ní ìtọ́tẹ̀. yóò ṣàdúrà ní ìtọ́tẹ̀lé torí pé tá à ń pè ní ìrìnàjò àwọn gbọ́dọ̀ ló wá nínú àdúrà ní tó ní agbára ọlọ́run máa ń rìn àwọn èèyàn sọ̀rọ̀ rẹ̀ wọ́n kò yá ní àwọn àwọn ọ̀rọ̀ náà láàyò ọ̀rọ̀ náà láàyò ní ọ̀nà ìrìnàjò tá a fẹ́ rìn olóòrùn bí ọ̀rọ̀ bu àwọn kò sí ìrìnàjò tó rọrùn tọ́lọ̀ àwọn ọmọdé lọ tí ọ̀pọ̀ bá bàjẹ́ nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ láàrin ọjọ́ sí bàdà ọdún ẹ̀ ti tẹ́ tí ọlọ́pọ̀lọ́ òfin rẹ̀ tọ́lọ tí ó lọ ti rẹ̀ tí ó bọ́ òṣè mọ́tò lọ èmi dáadáa mo ti ń bọ̀ láti fún mo kò ní àbọ̀ mẹ́ta níbi tí mo ti lọ jẹrẹjọ àsìkò ní èkó pẹ̀lú ìgbọ́lọ́ tó fi dára mẹ́ta ọkọ̀ wà lẹ́wọ̀n ó gbọ́dọ̀ wí. Ṣọ́ra wa fi pé kí o sì bẹ̀rẹ̀ àkẹrẹ tá a bá gbé wáyé ló wọ́n àti méjì tí ẹ tó yẹ kí o gbé táyà wá tó. Ìjọba ìpàdé wa ń tẹ̀lé náà wà bẹ̀rẹ̀ lọ ọmọ ọmọ wa ó sì wọ́n ní ìgbà wọn ní ẹgbẹ́ ìlọ wa wọn wà. A kò dánwò. Ẹ̀yà màá yá kàtà wọn tààrà wa jẹ ìgbàlá láti bá wọn bá wọn. Ìbàdàn Ìbàdàn láti pé àtúbà láti aago mẹ́ta ọ̀sán fọlá ń bẹ láti yóò sì wọ èkó bó sì yẹ ẹ lè èkó lójúmọ́ tí ń tó padà bí kò sí ìgbà mi. ìrìnàjò lè ọlọ́mọ fi ìrìnàjò ìjà wà láàmú. bàbá tó ní àjò tọ́lọ́ ní àlámà ní ìrìnàjò ọlọ́mọ sì ju abẹ́ẹ̀. àbí àyẹ̀dá lọ kà á ká a sórí lọ́lọ́jọ́ ti lọ lọ́jọ́ ìfẹ́ di báwo lọ́rọ́ ní ìkàmì ìlú rẹ̀ sọ. Nínú ẹ̀kọ́ àjò káàrin fáwọn ìlú lù wọ́n ti ń ní jẹ́ ìrìnàjò àwọn obìnrin. Ìsìláàmù ọ̀pọ̀ àyè ìgbà kóbìnrin máa dá sí àjò láì sí rẹ̀. Àwọn ọwọ́ yẹpẹrẹ mú lẹ́rẹ̀ẹ́ àlọ́nà bàtà lẹ́rẹ̀ẹ́ àlọ́nà èkó kò sáàbù níbẹ̀ kò sẹ́nu ní ilẹ̀ tó bá síláàmù mọ́ ọ tó bá síláàmù mọ́ ọ ìlànà ìsìláàmù ní wípé obìnrin ní ọ̀gbọ́dọ̀ ṣe ní àjò àti tó lè àwọn obìnrin míì náà páyà ọlọ́run àwọn náà fẹ́ lò fún ọlọ́run yẹn ìjà sọ̀rọ̀ ààrẹ pọ̀ sí láwọn ni ẹni tí ọba mú tó ń ṣe ra rẹ̀ ní àárín tó bí ọjọ́ tó ti lọ nínú ẹ̀kọ́ ìsìláàmù nípa àmì àti òun ní bí àbáṣájọ ìsìláàmù ìtìlú máa ń jẹ́ gbogbo ìlú ọba àbáṣájọ ìsìláàmù òun ní mùsùlùmí máa ń jẹ́ níbi gbogbo ìlú ọba. dùkọ́ àbẹ̀bà Yusufu alayhi salatu wassalam ó sì ní àdúrà pàápàá dúdú. ó ti gbé àjọ ọ̀rọ̀ tán wọ́n fún un fún lẹ́wọ̀n tí ọ̀rọ̀ tẹ̀bí wani síbẹ̀síbẹ̀ àwọn tí wọ́n dọ̀dọ̀ wà lẹ́wọ̀n wọ́n ní nínú ìlú ẹ̀kan tí wọ́n fi hàn ní ìrìnlẹ̀ ní tàbíwájú rẹ̀. tàbíwájú àtàdáwò ti dé tó bá àárẹ̀ wá. àwọn wá lálàá wọ́n wá ní kò máa lo ọgbọ́n náà pamọ́. kí ni ti dábì kó àlá àwọn wá bá wọn ní aṣàkíyèsí ah, ah, sí ìrìnlẹ̀ ní ọ. Nílẹ̀ ọ̀ nígbà Muhammad sọ̀rọ̀ àwọn àṣàkíyèsí wà pàwọ́ lókè ní náà sáà. بخلق حسن ìwà àlejò ọlọ́gbìn bá wa. ìwà táàmù ọ̀hún tí ìsìláàmù mọ̀ ní àwọn èèyàn. àwọn arìnrìn àjò nínú àwọn oṣù àwọn náà ìsìláàmù àwọn ọ̀dọ́ ayé. ìwà wọn àyíparọ́ ìjáde wọn yẹn dàrẹ́ ní ìsìláàmù gbọ́dọ̀ ó jáde. ìjáde wọn yẹn dà lọ́pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ sí gbígbé jihadi tí wọ́n gbà ń lé Ìlọrin lọ́parí sí Ìlọrin ní àfàjá àwọn ìlànà àwọn ẹni níta àwọn ará ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ní ẹgbẹ́ta ìgbà tí wọ́n ti pa tán ní àyílọ̀ ìgbàgbà àfàjá tó yà tẹ̀lé ọba ọ̀dà ló bá kú gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ gbogbo jihadi oṣù ọ̀dà gbogbo ìgbà ọ̀kọ́dà gbogbo ọ̀dọ́ wọn ní ìwà àwọn mùsùlùmí ti àwọn ọ̀pọ̀lọpọ̀

nígbàgbọ́ àkàlùkù wa gbàdé lórí ọlọ́run nígbà pàtó sílẹ̀ o gbogbo kálọ kábọ̀ wa ọlọ́mọ wa pamọ́ ọlọ́mọ wa pamọ́ ọlọ́run ìjà rẹ̀ ní í ṣe o gbogbo àwọn tí wọ́n bá wa ṣe àtúnṣe mọ́ṣáláṣí wa ọlọ́run ṣàtúnṣe ara wọn ni ọlọ́run ṣàtúnṣe yóò ṣàtúnṣe àwọn ọmọ yìí o ọlọ́run ṣàtúnṣe kálukú wa náà o yóò wá ṣe pọ̀ lórí dáadáa jíjẹ ilé ìtàkì ọlọ́run ló ṣe láti mọ̀ fún wa اللهم اجعل عليك واشكر لنا هذا وصلى الله على محمد